Attention, please. Attention, attention, attention. Attention, please. Attention, please. Attention, please. Heavenly Father, Bola Fola Shade, say thank you. Mama Olúwa ṣèyí fún mi, Olúwa rẹ̀ mẹ́lẹ́kùn sí thank you. Mama ni Olúwa pọ̀ fún mi, Ayọ̀mídé Mọ́rọ́mọ́kẹ́ say thank you for to you Lord for this hour. I thank you for everybody. I thank you Lord for this hour. Thank you, Lord, because you shall not die young but live to the glory of God. Thank you for the IDB, President of Nigeria. We are calling right now. Thank you, Lord, because you shall do wonder in our life. Thank you because you are in our support. Thank you because we shall not die but live to the glory of God. Hallelujah. Once again, be unto your name. In Jesus' name, I want to speak. O Lord God Almighty, speak through my mouth. Prepare the hearts of people who are going to listen to this. Father, Lord, let there be solution. Let the word of my mouth turn to solution. Make us a solution center. Fight for us, O Lord. Do wonder. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you are God. For in Jesus' wonderful name I pray. Whatever I ban, ban them. Whatever I lose, lose them. Long life and prosperity in mo You are your àjò jẹ́ bẹ̀ fún mi. Ṣé sòrò àwa àmì? Ẹ jọ ẹ káàbọ̀ sí bí ẹ bá mi ṣí ẹ ṣó yìí. Ẹ jẹ́ kí pọ̀ sí gbọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo wá sọ lénìí ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ àwọn èèyàn tó wà nínú ayé tí wọn ò gba ọlọ́run gbọ́ máa máa pe ìkọ̀kan ní ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ṣùgbọ́n èmi gba ọlọ́run gbọ́ mo bẹ̀ ẹ̀bẹ̀ yẹn mo ti bẹ̀ ọlọ́run mo sì tún n bá ti bẹ̀ kó tó dọjọ́ òní mo sì dúpẹ́ gan ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé God is a wonderful God òun náà ni mo fẹ́ bẹ̀ dádì mi the able president of Nigeria please sir mo fẹ́ bẹ̀bẹ̀ ni fún release of Baba Ìjẹ̀ṣà i'm so glad i'm so happy because ọ̀rọ̀ Baba Ìjẹ̀ṣà ó ní politics ó dẹ̀ ní ọwọ́ ìkà nínú gbogbo àwọn ènìyàn tí Wàsíù Àyìndé bá dẹ̀ ti ṣe tó bá ti ṣe Wàsíù Àyìndé ni ó máa ń fẹ́ fi ọwọ́ ọlá àti agbára àtàwọn èèyàn tó bá súnmọ́ láti fi fọ́ ní etí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ bèrè dáadáa o tí n bá ti sọ̀rọ̀ mi kì í ṣe pé mo hate àwọn ènìyàn o kódà mi ìyé ti wà sí ẹ̀ǹdẹ́ ṣùgbọ́n gbogbo ìwà búburú ọwọ́ wọn ni mo kórìíra. bàbá ìjẹ̀ṣà nítòótọ́ ó sọ̀rọ̀ ìjọba níjọ́sí bí ẹ̀yin ṣe máa gbọ́ ọ̀rọ̀ nísìnyí tí ẹ̀yin sì máa hàt lé lórí tí ìjọba yìí bẹ́ẹ̀ ni mo rí wọ́n máa gbọ́rọ̀ wọ́n á sì hàt lé lórí ṣùgbọ́n ní ìjọba àná àjàjẹ́ ẹni tó sọ Yorùbá tó jẹ́ titiwa tó bá ti gbọ́ ọ̀rọ̀ tó bá complain nípa ìjọba náà àbí nǹkan kan sáré ṣá gbogbo wọn sí oríṣiríṣi ìdààmú àti ìṣòro a sì fọwọ́ ọlọ́run gbá àyà wípé ẹ̀yin máa ní ojú àánú ẹ lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin máa ní ojú àánú torí pé ọlọ́run ló darí mi kì í ṣe ènìyàn tó bá jẹ́ nǹkan tó pé èèyàn ló ń darí mi ni àbí tí n bá wo nǹkan tí ènìyàn ti ṣe fún mi I will not talk about anybody I will not solicit and I will not stand for anybody but you know daddy àwọn kan wà nínú ayé yìí àrùn wọn fún ìgbàlà àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a rán wọn fún ìgbàlà tí o bá sì ti ṣiṣẹ́ ẹlòmíràn ọlọ́run náà sì ṣiṣẹ́ yín so hmm, Baba àjẹsà story Baba àjẹsà mi ò fẹ́ go deep and go again again and again into the case but n tó wà nídìí ẹ̀ gangan kò ṣe n tó wà tí gbogbo aráyé fojú rí òun náà kọ́ ni nǹkan tí wọ́n sọ fún gbogbo ènìyàn ọdún ó ti ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tó sì ló ṣẹ̀ ẹ má bínú o Wasiu Ayinde ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ ten billion folds àwọn kan wà ní ìgboro ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn tí wọ́n ṣe yàmàyàmà wọ́n ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ tẹ́ bá wá wo gbogbo àwọn script tí bàbá Ìjẹ̀ṣà ṣe kó máa sọ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa da nígbà náà tó bá ti sọ̀rọ̀ nípa ọlọ́pàá àwọn ọ̀gbà sálárì ó sọ gbogbo àwọn nǹkan tó ń ṣe lára àwọn nǹkan tó ti yé yín àtìlẹ́yìn ìgbà náà bàbá Ìjẹ̀ṣà náà ní rights mo wọ́n pé àwọn nǹkan tó so mọ́ ó pọ̀ gan tí wọ́n sì lò ó ní àkókò náà àwọn àṣà tí ò bá dára mo fẹ́ kí a parẹ́ ni voluntarily kó tó di wàhálà àti ògbó fún wa àṣà tí ò bá ti dára hmm, mi ò support nǹkan burúkú o ṣe rí pé lórí bíbá yín sìn nobody have comment so far wọn mà ní báwo ló ṣe ń sọ̀rọ̀ fún ẹni tó ṣe báyìí bíbélì gan sọ fún ẹ pé tá a bá ń sàmẹ̀sìtà ló lè dúró When I look at what people have done to me, when I was busy talking then, if people listen to me, all this problem will not get to this level. A lot of you understand. But people, they gather because a lot of evil people are so numerous. Because they believe that there is law in our country, but they take the law for granted. And the people believe that when I'm close to this, I can do this. When I'm close to this, I can do this. They can easily take people for granted. Sir, due respect our president I don't want to call Lagos state because Ijebu-Kakos is on the case yes tí bá dárúkọ Ijebu-Kakos wọ́n máa rí pé bí a ṣe ni mò ń bú Jẹ̀bú mi ò bú Jẹ̀bú èsú èèyàn ló máa ń kọwọ́ èèyàn bo epo iṣu èèyàn ló máa ń jẹ́ kọwọ́ èèyàn kéèyàn tọwọ́ bo epo tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ èmi ò ń ṣe ẹni tó máa ń yájú sí ènìyàn tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ mo jẹ́ ẹnìkan tó wà humble prayerful, dignity, and decency. I always go, I always pity people. Oh God. <sighs> wọ́n ti nípa ènìyàn tí ò bá ti ní àánú ẹni náà that's àwọn category tèmi máa fi wò nǹkan nìyí such person doesn't qualify for many things èmi ní àánú àwọn ènìyàn gan bó jẹ́ jẹ́ pé àwọn ènìyàn ní àánú but so my God is so lovely so wonderful to me he love me so much I can't just I can't just imagine my life without God but I thank God because with God my life with God is perfect and wonderful have even ẹ̀yin gan tí ọdẹ bá ro ìṣẹ́ tó bá ro ìyà president tó bá pẹran kò ní fẹ́ni kankan jẹ tí ènìyàn bá gbàgbé ọ̀rọ̀ àná ni kò ní ríyàn kankan bá ṣe because àwọn èèyàn ní ìka gan and the moment you going through a lot of things people harm do more they add more to the problem because they don't want you to come out of it. the guy was being set up there is truth in it but it's been it's been set up I don't support evil read my lips I never support evil and I don't set people up. Like if somebody offended me, if somebody offended me, I will talk like this. I can only talk. Um, I don't like people being hung. A lot of people are committing sin, they're walking freely because they believe there is something they can do. <laughs> Tí wọ́n live below. Me very Mi ìfẹ́ torí ọ̀rọ̀ púpọ̀. ó lè múrọ dání i'm not saying at all at all kò ṣe o because by you also dating he dated the princess princess is and also later according to what they said we don't know how true it is or later they said is even they are even saying that impotent ni ọ̀gbẹ́ni náà pàtó tún yá wọn tún sọ pé ó rèpè èèyàn pé kọ́kọ́rọ́ ló fi ṣe nǹkan kan and somebody wọ́n pè wọ́n máa ń pè ní impotent. I'm not saying I'm not saying this to bring him down. A lot of things warrant èyí tó ṣẹlẹ̀ sí bàbá ìjẹ̀ṣà yẹn ànígbà tó jáde a lot of things we tí àwọn èèyàn mọ̀ nípa Ilé-Ifẹ̀ àti onírìṣà ara nǹkan tán fi ṣe fún ó pẹ̀lú náà mo fi sọ pé kákọ̀ ṣé bá dẹ̀ wo ní ẹnijọ́ mẹ́ta yìí tó ń wọ̀n lọ́jọ́ bí Ìjẹ̀bú kakọ́ Ìjẹ̀bú forum and it's part of and closely now is close to or Onirisha. I'm not saying that talking when somebody is being cheated like me mo ti sọ few. èmi kàn jẹ́ pé mo jóbìnrin mi ò kì í sọ mi ò dẹ̀ kì I don't I don't fight for throne I don't fight for post I don't fight for ogun it's like nísìnyí bí mo ṣe wá láti I'm a royal I'm from a royal family and um, ọwọ́ ọba tí ìlú wa wà lọ́wọ́lọ́wọ́ bàbá mi náà ni wọ́n of course wọn ò ní fẹ́ kó jáde kúrò lọ́wọ́ wọn mọ́ and on the in the in on the i mean to be sincere mo lè sọ story àǹtí má dẹ̀ sọ story tí bá pè mí ò ṣe poly i mean mi ò ṣe blogger àwọn èèyàn lè bínú when people are hunt they are about to talk and sọ́dẹ̀ máa sọ kò ṣe tó máa dùn mọ́yàn nínú wọ́n ti ti mo fẹ́ káwọn èèyàn tó bá wà ní ipò àṣẹ wà tí mo fẹ́ káwọn èèyàn gbàgbọ́ nínú ipò tábà ti wà ní ipò àṣẹ ó náà ní wípé gbogbo nǹkan táwọn èèyàn máa sọ kọ́ ni ó máa dùn mọ́ àwọn kò sẹ́nikẹ́ni nínú ìlú tó jẹ́ ará ìlú tó máa sọ̀rọ̀ dáadáa nípa ọba tó jẹ́ àjàjà tó bá jọ du ipò náà kò sẹ́nikẹ́ni tó máa sọ̀rọ̀ dáadáa nípa president àbí minister prime minister ìlú ẹ̀ ní ìgbà tí ò bá bá wọn débẹ̀ kódà I don't want me ìfẹ́ fi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe example kí n má bàa dẹ́ṣẹ̀ torí pé nínú ọ̀rọ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ á máa pọ̀ nínú ẹ̀ a lot of things wà nínú ọ̀rọ̀ náà àwọn àṣà kan táwọn èèyàn máa believe pé òkè tó bá ti ṣe báyìí ní sẹ́ni báyìí báyìí nídà kó rìn ìwọ gbó lọ ọ̀kan parọ́ mọ́ ẹ̀ òbí kan pa ẹ́ dànù ni wọ́n wí ọjọ́ dà all this also can bring sin problem a serious one to the system all this problem all these things can bring problem ìyẹn ni wọ́n máa ń pè ní ìbínú. ìyẹn náà máa ń pè ní ìbínú ọlọ́run. <sighs> ìbínú ọlọ́run ọlọ́run á kúrò because èmi fi ọlọ́wọ́ ọlọ́run sọ̀yà mi ò i if i fight with my people not dirty if i tell you i hate people it's not because i hate you i hate what you have done to me personally i'm just using as example a lot of things were tó wà behind the story. ẹ lọ wo bàbá ìjẹ̀ṣà yẹn ó ti bú Wàsíù Àyìndé rí o àwọn èèyàn tí ò dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ti bú Wàsíù Àyìndé rí ó máa tájẹ̀ tí wọ́n ti lè tó máa finish wọn. In fact should I tell you the reason why my father the father of my baby was killed by him and his boys. <laughs> It's because of my father, the father of my baby abused him one day. Ẹ jọ̀ọ́ ẹ fi mí lẹ̀ ẹ̀yin rojà mo ti sanwó náà ló ṣẹlẹ̀. Hello? Hello? Hello? Mo ti sanwó ẹ̀sọ́ mi lẹ̀. Please, for God's sake bàbá ìjẹ̀ṣà ṣe mọ̀ pé ó ti ṣe Wàsíù Àyìndé rí létà tó bá ṣe Wàsíù Àyìndé rí ó lè máa kọrin fún ẹ tó bá rí ẹni pàtí kó kọrin fún ẹ o tó dẹ̀ fẹ́ sun ẹ̀jẹ̀ ó ti pàdé mi ẹ rí pé fídíò mi kan ń lọ viral lẹ́nujọ́ mẹ́ta yìí ó rí mi ń pati ẹ̀ mọ̀ pati yẹn pati honourable Shina Peller ló ṣe bẹ́ẹ̀dẹ̀ ń jẹ́yìn fọ́ọ̀tẹ̀ tí máa rí Shina nìyẹn òun dẹ̀ ló invite me, in fact gidi ẹ̀ gangan mo fi wọlé but ó lọ fi mí tún wọn gbogbo àwọn tí ò bá dá mi mọ̀ jọyìn láti yọ mí lẹ́nu when you look at it he was telling them like they should look at me but àwọn èèyàn mi mọ̀ àti wẹ́n ó ń bẹ bọ́lá ó ń ṣe kíríkà fún bọ́lá ni just to yọ mí lẹ́nu ni ìyàrá sáà mi mi kí mi ò bárúkọ ẹ̀ jẹ́ o ó ti yẹn mi ò bárúkọ ẹ̀ jẹ́ ẹ̀ tí ọlọ́run bá fi nǹkan wọ̀n mẹ́rin pé mo ń sọ̀rọ̀ ń sìn mi ò sọ bíi pé mo ka átíkù kan níbì kan mi ò sọ mi pé mi ò <laughs> eh, anyway hmm. ẹ bá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì ẹ bá wa láti òkè wá tá bá pè Lagos state sí a lè sọ pé Lagos state ò lè ṣe iṣẹ́ yìí ṣùgbọ́n àwọn èèyàn ń lo ẹsẹ̀ gan àti connection gan ní orílẹ̀-èdè nàìjíríà ah ìjọba àná ah wọ́n ṣèkà fáwọn èèyàn gan o ṣùgbọ́n àwọn tó ń ṣèkà fún yẹn náà kí dẹ̀ ń ṣe àwọn in fact mi ò sọ pé haúsá ò dá o mi ò sọ pé haúsá burú mi ò sọ pé wọ́n dá àwọn dá o but ẹni tó jẹ́ titiwa nílẹ̀ yorùbá yẹn they use them they play tribalism and any country tó bá ṣe tribalism tó bá play tribalism It's like a setback. It doesn't promote any country. Travelism. Hmm. Ẹjọ́ tẹ̀bálẹ̀ tẹ̀bálẹ̀ bá a ṣe sí. Àfẹ́ káyé wọ́n rùn. Hmm. Tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ jẹ́ wá sọ àṣírí kan tí kéwọ́n máa ń lò fún yín. Tẹ́ bá ṣe kéwọ́n á máa ti gbogbo á máa tì yín sí gbogbo nǹkan tó máa jẹ́ kí ayé kórìíra yín á máa ṣe gbogbo nǹkan tó máa jẹ́ kí àwọn ènìyàn kún dislike yín ojú ogun tó bá lè ó máa ń ṣe bíi King David ní fún ìdáyà ṣíṣe á máa fẹ́ fi yín sí ojú ogun á sì máa fi ẹnu sọ̀rọ̀ yín burúkú tí ó bá sì sọ̀rọ̀ yín àwọn ọ̀pọ̀lọpọ̀ ló máa gbàgbọ́ Saheed Òṣùpá mi ò sọ pé kẹ mo kàn ń sọ ní example nígbà tí mo délé Wàsíù níjọ́ yẹn he talk about many things he talk about Aṣíwájú nice he talk about some people ah, àwọn gómìnà méjì kan nígbà náà lọ́hùn that's Arẹ́gbẹ́ àti Fàṣọlá ẹ má bínú Your Excellency mi ò drag yín mo kàn fi ṣe sample. ni ẹ máa kúkú mọ̀ pé story tí mo sọ yẹn story tó ní ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé tán bá ti wá ayé kọjá rádaràdà tán sì wà nínú ìmọ̀lẹ̀ kan that's why mi ṣe láìkì àwọn tó dá cultism sílẹ̀ èṣù ti ta àti wọ́n ti wà demonic gan ṣe mọ̀ àwọn ọmọọṣẹ́ wọn náà sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi fẹ́ go into that details àwọn tó bá ti ń gbọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ wá ti mọ̀ tí àwọn èèyàn bá ti ṣe wà sí Àyìndé á make sure pé ó mọ̀ máa tì ẹ́ sí gbogbo ibi tí àwọn èèyàn máa ti kórìíra rẹ̀ á sì máa make sure kó sọ fáwọn èèyàn ṣọ́ra fún o she's this o she's that o is this o is that o in fact tó bá tún rí irú èèyàn bẹ́ẹ̀ á tún bá rẹ́rìn for you not to tó máa sọ fún ẹ pé ó sọ̀rọ̀ wá nírọ́ ló pa. Everybody will hate you. By the time you finish with you, only God will save you. But thank God here, President Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu is part of people who also tí wọ́n ti lọ nínú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wọn tí wọ́n sì mọ̀ pé lọ́wọ́ wọn ni. a lot of relationship even in the politics yẹn ó ti dàrú tẹ̀lé mọ̀ pé kí òun ló da gbogbo ẹ̀rú I've been saying it láti be five years ago people said she hates it because he refused to marry her he refused to marry kinní it's not because of that ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni téèyàn ò bá fẹ́ ẹ gan tán bá fi àtijẹ àti mu ẹ lẹ̀ you be alive and kí tẹ́ ń ṣe àwa yìí ni wọ́n máa sọ fún pé ẹ marriage o is good to be married but bàbá ṣe wá sọ pé a máa rí láyé la máa rí tá a marry o ọlọ́run ṣeun tá a marry o kọ́lọ́run má fi àtijẹ tá a marry o kọ́lọ́run má fi àtijẹ àti mu wá síbi tó le kó má jẹ́ kí àtijọ́ àti mo kó nira fún ọkọ àti ìyàwó èmi àtọkọ tí mo fẹ́ tí èmi tí ọlọ́run má jẹ́ kára ni mí tí èèyàn má má rìn tí nǹkan bá gbà lọ dédé tí èèyàn láyọ̀ ń bẹ̀ yẹn èmi pìfẹ́ èmi like peace mi èmi dẹ̀ like things mi tí ọlọ́run bá ṣe fún mi just for me peace my life with my you know but téèyàn bá wà tí ò bá nírú àwọn peace àbí nǹkan kan bẹ́ẹ̀ kó dẹ̀ lóun ní marriage it's better for you somebody like me o mi kì í like patch gum ọtí nǹkan tí mo kàn ń sọ lélẹ̀ ni pé story yẹn ó ṣe àwọn méjì ó ti yẹ yín mẹ́yẹn kéèsì yẹn ni wọ́n dọ́gbọ́n treat lábẹ́lẹ̀ ẹ̀sán ni wọ́n dọ́gbọ́n gbà ẹ̀sán ni wọ́n dọ́gbọ́n gbà ẹ torí ọlọ́run mo láìkí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo àwọn tó ṣe ọlọ́run ṣeun gan-an ó ti yẹ because mo mọ̀ pé nígbà yẹn wọ́n lo influence of APC wọ́n fi ṣe nǹkan oríṣiríṣi that is affecting a lot of APC also almost affects you but we try to open it them gbogbo a lot of people fighting a lot of people just because of wọ́n rí nǹkan kan bíi taboo again for somebody to date somebody tí ó bá ti fẹ́ rí they killing people secretly you understand yìí ṣe pé bóyá fi ń ba àwọn èèyàn jẹ́ if things like this tó bá ń ṣẹlẹ̀ fún wa lórílẹ̀‐èdè àti ní system ẹni yẹn kì í ṣe pé ó sá pamọ́ sọ́dọ̀ ènìyàn lásán ó ń sọ fún àwọn ènìyàn tó wà ní ìjọba àti gbogbo nǹkan pé ìyẹn mo fi dáṣà kan níjọ́ yẹn pé ìjọba lábẹ́ ìjọba pé kò sí ẹnì kankan ní power ipa wọn ní báwọn ò tiẹ̀ dípa àwọn làwọn ń control ìtọ́ndẹ̀ wá ń ṣe ó níyẹn kò ń ṣe nǹkan tó máa lè jẹ́ kórílẹ̀-èdè kó dára mo bẹ̀bẹ̀ fún wọn ni o nísìn báyìí gbogbo nǹkan tí mo ti sọ lórí ọ̀rọ̀ ọmọ tó kú tí wọ́n pè Mohbad if I don't come out quickly to to continue talking another area náà máa di ọ̀nà sí ni wọ́n ti ń dá orí ọ̀nà sí ah, ọlọ́run elédùnmarè ń gbọ́ wọ́n ti ń sọ wọ́n speculate ẹ̀ ọ̀tọ̀ dẹ̀ ni ẹni tó máa wà lábẹ́ nǹkan tó bá máa ṣe nǹkan ọ̀tọ̀ lẹni tó máa dárúkọ I hate that òun náà máa fẹ́ fi rò pé kó máa jẹ́ káwọn èèyàn believe pé agbára wọn tó bá ti sa spiritual ni kì í ṣe spiritual ni majority of it they just being clever somehow like snake then quickly tó máa ti ṣe nǹkan kan tó ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní spread create wọ́n ti bí àwọn èèyàn kó máa sọ̀rọ̀ kiri kó máa sọ̀rọ̀ kiri wọ́n máa bí evangelism for demons. I just want to plead for the guy. Tí àwọn èèyàn bá bẹ̀rù believe pé any position téèyàn bá wà tó bá sọ pé tóun bá ti dé position yẹn o òun ò fẹ́ rí ẹni báyìí báyìí mọ́ ẹni náà no matter tí ò yẹ pé bóyá ṣe ló pa ẹ́ lọ́mọ kò pa ẹ́ lọ́kọ kò pa ẹ́ léèyàn àwọn tó ń pààyàn wọ́n ń ṣeré kiri tí èèyàn bá dépò kan tó bá sẹ pé òun ò fẹ́ rí èèyàn kan mọ́ ẹni yẹ kì í ṣe èèyàn rè torí pé wà nípò àbójì mọ́ ẹnìkan èèyàn burúkú ni adẹ̀ ti sọ pé ẹnikẹ́ni tó bá ti ṣe wéréwéré tó ń ba ẹni kọ́ ẹbí mi ṣe wà yìí àìlówó lówó òpalẹ lórúkọ dà orúkọ mi madam náà ní fisi wọn pè mí bọ́lá báwo ni mo ní fáyọ ṣàdé báwo ni mo wà ókè wọn pè madam bọ́lá tó owó bá délé ni wọn á tún fi madam sí ṣùgbọ́n ní tí mi ò ní gbà lólówó yẹn stalika ni mi nù lálágídí mo ti ń kọ́ ọmọ mi lè sọ pé torí pé òkè o kò tí ì sòrò lọ́wọ́ mi tí wàá bọ́ ọmọ kan sọ̀rọ̀ tó yẹ pé èmi fún ẹ lórúkọ mi ni bóyá o wá láyé tú orúkọ mi o mọ̀ mi tú orúkọ mi o fẹ́ lórúkọ mi then o fẹ́ lò dáadáa o fi tó fẹ́ máa bàjẹ́ fún mi tó bá bàjẹ́ tó wàá lọ gbé tiẹ̀ wọ́n máa pè mí lórúkọ burúkú ìwà máa lọ ṣe bíi pé a tún máa sọ lábẹ́lẹ̀ pé a sọ fún yín èmi ò fẹ́ káwọn èèyàn máa ṣe too much clever mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ìjẹ̀bú kakọ̀ sí wà lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìfẹ́ wà nínú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn is a plan work tẹ́ bá wo fídíò yẹn gan a lot of things náà wọ́n kàn máa ṣe arúmọjẹ arúmọjẹ arúmọjẹ arúmọjẹ wọ́n kàn ti bí pé and when people allow people like this to be just talking to be doing things bọ́n ṣe wò ẹ wo bí mo ṣe sọ̀rọ̀ tó ń lọ́jọ́ yẹn tí tó ń kọ́kọ́ jáde tó sọ pé kiri kan kiri kan òun lára rẹ nìkan ẹ mọ̀ wọ́n gbé géèmù oríṣiríṣi wá because they want to cover original things up because we have hit the point kò sẹ́nìbọ̀dì tó hit point yẹn ọlọ́run ni tú ẹnu mi kì í ṣèmi náà but God ni because nígbà míì láti ìgbà tọmọ yẹn ti kú sí mi ò sinmi nígbà mo kàn fẹ́ ní kí n sinmi lẹ́nu ní ẹnujọ́ mẹ́ta ìtẹ́ bá wò mí gbé dáadáa mo block àwọn tó máa ń gbé mo block gbogbo àwọn kan I just want to have the rest and I want to do some things I couldn't even sleep well I was sad because àròkò tí mo rí lára wọn tó ń ṣe fọmọ yẹn lára nǹkan tó ń ṣe fún mi ni wọ́n ṣe ṣe fún bàbá ọmọ mi exactly so tí èèyàn bá lo àròkò yẹn tí ò bá ṣe òun exactly I know they are cacos. it pains me so much that people just look at somebody wà á kàn wí pé mo lọ and everything mo kàn lè fọwọ́ lọ agbálómo lè bá tiẹ̀ jẹ́ a country that behave like that that allow people to behave like that also they cannot grow other country they will not say because ele wà ní party ele ele wà party ele kan máa sọ pé wọ́n bá ti ń pín nǹkan nílùú kò kọ́lé fáwọn àbí nǹkan kan mẹ́rin mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ẹ jọ sáà dáàdi the president of Nigeria, able president, God bless you, sir. That is Shadi. ẹnìkan this war woman no get work are you feeding me look at me látòkè désàlẹ̀ ṣé èwo ni owó ẹ̀ pa nínú gbogbo nǹkan tí mo fi ẹ̀jẹ̀ tó ràn nínú sísẹ̀mì ṣé wọ́n ló ní excuse me to say pé you no get job anyway you want to distract me I cannot be distracted. etí mo ń ṣe yìí náà iṣẹ́ ni mo ṣe to rescue others this woman no get work ọlọ́run á gbé gẹ̀dú tiẹ̀ kó máa gbé kò sì ní sanwó fún ẹ. mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ wọ́n ṣe nǹkan kan mo dẹ̀ fẹ́ kí jìn yẹn kó break dànù ṣe tí wọ́n mọ ìjẹ̀bú gan ìjẹ̀bú kakọ̀ sí ẹ náà nínú ìjẹ̀bú wọ́n tún ń dì pẹ̀lú ara wọn. I watch a video today when there somebody tó jẹ́ oyè oyè tí wọ́n ní wá sí olórí ọmọọba ìjẹ̀bú yẹn ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kú lánàá alẹ́ àná ẹni yẹn lẹ́yìn yẹn ṣẹ̀ṣẹ̀ kú ẹni tó ní oyè yẹn gangan olórí gbogbo ọmọọba ìjẹ̀bú yẹn kì í ṣe tí wọ́n ní ṣùbòmí bàbá ṣùbòmí jẹ ọ̀tọ̀ ni mo mọ̀ pé ọ̀túnba ṣùbòmí mi so rest in peace mo mọ̀ pé wọ́n jẹ ọ̀túnba ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ kú lánàá ni mo rí tí wọ́n ti gbé tí wọ́n ti kọ oríṣiríṣi sórí ẹ̀ ń bẹ̀rẹ̀ kò sí tó kàn mí tó ti ṣe ń bọ̀ tí a ti kọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí pé àwọn obìnrin kan o wọ́n ń lò wọ́n láti ṣe nǹkan báyìí o nínú sísítẹ̀mù wa o kí ni wọ́n ń lo gbogbo kiri yẹn fún pé ẹ̀yin bẹ́ẹ̀ tún ṣe wà yìí ẹ̀ tún nílé ṣe ṣìnà ó pẹ̀lú ẹ má bínú dáàdì ó ti yé bẹ́ẹ̀ ìdí ẹ̀yìn ṣe mọ́ sọ mi ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀fẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ eré ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà ni mo fẹ́ èyí tí mo sọ yìí I just want and I want justice the real killer of Mohbad we want the killer to be fetched out kò sí bó ti wù kó lágbára tó ní under this level mo fẹ́ kí wọ́n fetch out because tí wọ́n bá gbé jáde àwọn tí èèyàn bá cover tó bá dẹ́ṣẹ̀ tó cover ńgbà mí in fact ìgbà míì ẹ̀ṣẹ̀ tó mọ́wọ́ tó mẹsẹ̀ òun ló máa rà á mọ́ ẹ lẹ́sẹ̀ because you cover their sin mo fẹ́ kí bàbá àjẹsà at least ó ti wà nínú bẹ̀yẹ̀ ń sìn àwọn a lot of things ló sọ mọ́ ọ tí mo dẹ̀ tí mo ń gbogbo ayé tó máa máa sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn tó bá sọ̀rọ̀ nàìjíríà ń gbà yẹn pé things are bad things are bad systematically they injuring they wọ́n injọ wọn wọ́n injọ wọn ìjọba tó lọ yẹn àwọn èèyàn ò kàn fẹ́ gbàgbọ́ ni wọ́n máa ń gbàgbé nǹkan tí wọ́n bá jẹ nínú ìyà ni wọ́n máa ṣe ń rò pé ẹni tó ti kú ó sàn jẹun tó wà láyé lọ ìjọba tó lọ yẹn <laughs> ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ APC ní oṣù gbọ́n ọlọ́run ní jẹ́ kírun ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ báyìí everybody is like ẹ lọ wo àwọn èèyàn ṣe ló dẹ ah àwọn èèyàn kú sà nínú ìjọba yẹn ẹni tí ò sunkún ló lọ́mẹ̀ mi ì fẹ́ sọ̀rọ̀ yẹn púpọ̀ mọ́ èmi kàn ń bẹ̀bẹ̀ ni because nǹkan tó wà rántí ọ̀gbẹ́ni yẹn is a set up and it's just for him káyé ẹ̀ lè bàjẹ́ tó bá dé majority of them tá a bá ti speak fún wọn tó bá ṣe tán wọn máa ń bú wa ni o èmi àwa jáde báyìí a máa sọ pé ṣòro àwà báyìí ṣòro igba ṣòro àwò ṣùgbọ́n èmi mò ń ṣiṣẹ́ mi mo máa ṣe débi rèé whatever anybody have done to me i don't care about it I will I will continue to obey what God is telling me. Bàbá Ìjẹ̀ṣà wọ́n wá ní wọ́n gbé lot of cases jáde ẹ mọye case tí wọ́n gbé jáde fún mi should I tell you pé àwọn èèyàn ń ra àràbù mọ́ọ̀yàn àwọn ìjẹ̀bú kì í ṣe gbogbo ìjẹ̀bú o níjẹ̀bú ń sì ṣe mọ̀ pé ìjà ń ṣẹlẹ̀ ńbẹ̀ they are abusing k one by bastardly. Bas a lot of things is happening there but they disliking him but we won't believe ah? they got power people support him that Abiodun is his friend is this and that you understand me but a lot of trouble is happening in the system okay and when things like that happen àwọn èèyàn máa pọ̀lù ẹ̀ ní oppress nípa àwọn oppressors àwọn oppressors àwọn oppressors àwọn oppressors àwọn oppressors and they will be it will even be the part of part of the people who will be putting it in their mouth àwọn tó wọ oppress èèyàn. <sighs> wọ́n parọ́ mọ́ mi lórí Facebook yìí gbogbo àwọn èèyàn ní Canada yìí tí n bá dọ́fíìsì báyìí wọ́n máa ń lé mi ṣàṣà ni Ọlọ́run kàn wà pẹ̀lú mi ni wọ́n parọ́ mọ́ mi ní Canada wọ́n ṣe é fún mi mo ṣe jókòó yẹn mi ò petition anybody ni wọ́n petition mi openly secretly in all form mo lọ sọ́fíìsì kan jọ̀kọ̀ mo ní kán bá mi fìlè fọ́ọ̀mù kan báyìí wọ́n dẹ̀ wò mí báyìí ẹni wò lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti wọ́n ti email gbogbo tí máa lọ bá wọ́n email wọn obìnrin yẹn òyìnbó ni ó wù mí ó wù ọmọ mi báyìí ó ní don't worry kò sọ nǹkan tó ń email ẹ̀fẹ́ ṣẹ̀kẹ̀dẹ̀ tó ń sọ fún ó ní the law will fight for you òyìnbó ló sọ bẹ́ẹ̀ ó ní ó ní don't worry ó ní God will fight for you and the Lord is uh, everything going to be okay. They isolate me that's no good o kí àwọn èèyàn máa nígbà míì báyìí sí àwọn èèyàn máa ṣó mi mọ́tò ilé bí mo yèbi àwọn òde ẹ̀ ṣiṣẹ́ tó gbogbo nǹkan tèmi ṣe yẹn wọ́n ṣe ń gbádùn ẹ̀wọ̀n wọ́n ń gbádùn kìnìkan kìnìkan ó ṣiṣẹ́ kò gbowó à <laughs> wọ́n máa ṣèkà fún ẹ wọ́n mọ bó ṣe fẹ́ o wọ́n kò parapọ̀ wọ́n kàn sọ pé a kàn fẹ́ ṣèkà fún ni wọ́n dẹ̀ máa fojú omi jẹ́ èèyàn rẹ́rìn anyway wọ́n parọ́ mọ́ mi mo fi mọ̀ pé àwọn èèyàn máa ń parọ́ gan mi ì dé Libya rí bí ṣe wà àwọn tó wà ní Libya ṣé lára wọn lẹ́tà lẹ́tà ni àṣìṣe yẹ̀ wá tú àwọn kan gba Libya wọlé mi ì débi tó mú ìmọ̀ débi tó ń jẹ́ Libya wọ́n ní wọ́n mú mi ní Libya pé mo gbé mo ti Libya ni mo gbà wọlé pé mo wà ní Libya ńgbà kan gbélé mi wọn ò tún sọ wọn ò tún tó bẹ́ẹ̀ wọ́n tún ní mo gbé drug wọn lọ sí Libya mo lè ní nígbà tó tún ya wọ́n tún ní ẹni tó tiẹ̀ sọ̀rọ̀ nígbà yìí ó ní ọ̀rẹ́ òun lè mí jẹ́ ìyá peter ló kọ́kọ́ sọ kì í ṣòro nìkan o they will now cook many many stories and all this country kò sí nǹkan tí wọ́n lè ṣe ìgbà tí Lizzy Anjorin tó yìnbọn nínú live chat tí Lizzy Anjorin tó ṣe ṣáàtì wípé wọ́n ní àwọn máa ń kó òkú ọmọ ẹ máa gbọ́ o general children hospital tí mo ti ń ṣe àwọn ibì kan they ban me there do you understand what I mean they lie if they want to and do you know why they are doing that because àjálẹ̀ àtàwọn evil spirit evil things wọ́n ṣe yẹn ẹ jọ kí ni wọ́n fi àwọn idán gbogbo orí burúkú yẹn kí ni wọ́n fi ń ṣe kò sí ju pé kókò fi parọ́ fún yàn kán rí pé tó bá fẹ́ tú wọn láti yí kán pa ẹ́ dànù káwọn tó wà mẹ́ẹ̀ tó bá ní mẹ́ta bẹ̀rẹ̀ kán máa dẹ̀ sọ pé kó lọ mú gbá wá kó lọ méèyàn wá kó ṣe kiri kan kán máa ṣe oríṣiríṣi and those bad things they don't want that thing to be cancelled in the system of Nigeria no no Nigeria in Yoruba land ẹ jọ kí ni wọ́n fi ń ṣe kí ló promoter ló help yàtọ̀ sáwọn tó ń control nǹkan burúkú burúkú yẹn tí wọ́n fi ń favour ara wọn láti fi pa àwọn ẹlòmíín lẹ́kún láti fi destroy ayé àwọn ẹlòmíràn ẹjọ́ mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ẹjọ́ dáàdì ẹ bá wa fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. tí wọ́n bá sọ pé kó má lọ sífẹ̀ mọ́ nítorí pé wọ́n ní ó ní nǹkan tí ọ̀rọ̀ ìfẹ́ mi ìyájú sọ́ba o bọ̀ọ̀tì àwọn ọ̀rọ̀ ìfẹ́ ó ní bó ṣe jẹ́ o wọ́n máa ní àwọn kan ògbúdọ̀ tó bá ti ṣe báyìí báyìí wọn ògbúdọ̀ ṣe kiri kan kiri kan mọ́ ní ilé Ifẹ̀ ọdún mi ì sọ̀rọ̀ fẹ̀bọ̀tì tí wọ́n bá ní kó má gbé Ifẹ̀ mọ́ kódà tí wọ́n bá sọ pé kó má gbé Nàìjíríà mọ́ ó sì yànjú wọ́n lè sọ ìlú tó máa lọ gbé fún bó jẹ́ pé wọ́n máa ní kó náà lọ gbé tó gbó for some time kó tó tún release ẹ̀ lọ síbò mi ṣé tí wọ́n sàn torí táwọn èèyàn bá ti ṣe wà sí ẹ̀ǹdẹ́ wọ́n lé wọn sẹ́yìn òdì kan báyé wọn tẹ́ẹ́ wọ́n ṣe bákan fún ẹsẹ̀ oníṣàn bẹ́yẹn ẹ má dẹ̀ gbàgbé sáà pé èmi ni mo máa ń defend yín many times pé yín tó máa ń pè mọ́ yín yìí gba tọrọ Mohbad ṣẹlẹ̀ Ọlọ́run Elédùmarè ń gbọ́ èmi wọ́n ti gbé wá gbé pépé aṣíwájú lẹ̀ àwọn ló pa kinní kan mo ní ṣé tẹ́nìkan bá ti commit offense tó bá jẹ́ pé APC lẹ́ni yẹn wá ṣó ti wá mí ìpàṣíwájú ni they say a lot of things about you I'm part of people who save you with my mouth daddy ọmọdé ni mí o ọlọ́ Elédùmarè ń gbọ́ I want some people dey finish your, your enemy and èmi ó pẹ̀lú nǹkan tó tún fi ń fìyà jẹ mi pé wo a máa dì pẹ̀lú ẹ̀ a máa dì pẹ̀lú ẹ̀ and they do it to ọlọ́run ni ò jẹ́ kó wọ̀n wàlá ìgbà míì tí n bá jẹ́ kó wé mi dáhùn ẹ máa rí lójú mi tí n bá ké àbí tó ti àfẹ́tọ̀ tó tó bá tó ń àfẹ́tọ̀ ọmọ mi tọmọ mi rántí àwọn kọ̀ọ̀kan tó feel bad I feel bad I will feel bad I won't be able to do anything my face will change ẹ máa rí pé mi kọ́ ni. <sighs> Mohbad lè ẹ bá mi ẹ sá justice for Mohbad original killer of Mohbad káwọn èèyàn lè mọ̀ wípé a fẹ́ kí a day home is not built in a day a home is not built in a day ọjọ́ kọ̀ọ̀kan ni a bí Paris ọjọ́ kọ̀ọ̀kan la kọ́ ilé parí but when we start from bringing things to justice let people know realize what they done that is not good let people you know then other ones tó ń bọ̀ lẹ́yìn wọ́n máa sit right wọ́n máa caution wọ́n <laughs> ò ní sọ fún wọn kán tó kọwọ́ ọmọ wọn báṣọ but nígbà táwọn èèyàn ní under government president ò ní mọ̀ á pe ìjọba á pe ọlọ́pàá àwọn kan á máa sọ pé wọn ò gbúdọ̀ ọ̀dẹ́ nìkan lóhùn àwọn ọlọ́pàá yẹn dẹ̀ máa obey because they believe that ẹni yẹn close mọ́ ẹni yẹn ẹnìkan ẹni yẹn you know what ah, ah, ẹni tó pè wá yẹn ẹni yẹn yẹn ti gbàgbé pé ó close mọ́ aṣáájú ṣe gbàgbé pé ẹni yẹn close mọ́ former president ṣe mọ́ pé ẹni yẹn close mọ́ eh, kí ló orúkọ wọn wọ́n máa dárúkọ àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì báyìí àtàwọn tí ò sí wọn wọ́n máa sọ pé you don't know close to this person that will tell you that tó bá lọ fẹjọ́ sùn wọ́n lè yọ kúrò nípò wọn ẹni tó lè wà lókè kan tó ń forúkọ ẹ̀ ṣe kan kò ní mọ̀ kankan at the end of everything a lot of name have been tarnished and been destroyed and a lot of life have been ruined for this èmi ò support evil o èmi Bọ́lá mi ò support evil ẹ má gbàgbé pé. Tonto Dike nìkan ni ò sí nínú sẹ́ẹ̀tì ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wọ́n fi princess wọ́n fi rọ́pò Tonto Dike tóun Ìyábọ̀ Òjó àti princess princess kẹ̀dẹ̀rẹ́ according to bó ṣe sọ wọ́n ní ńlọ ló jẹ́ sí tọwọ́ olú mi ò mọ àtúntò títí sọ wọ́n sọ lórí Facebook náà lágbóọ̀ tẹ bá wò mí dáadáa kì í ṣe pé torí pé èèyàn jẹ́ APC àbó jẹ́ pdp àbó labour tó bá tó time tí bá fẹ́ sọ̀gbọ́ kan irú ìjọ kan tó gbé story wá fún mi tọ́ni tó bá ti wó bìkan lẹ́kọ̀ọ́ wọ́n ń pín ilẹ̀ yẹn wọ́n fẹ́ máa pín fún ìjẹ̀bùkà kọ̀sì orí facebook mi mo ti sọ ọjọ́ tó ń sọ̀rọ̀ bíbáyìí náà tó ń sọ ẹnìkan tó ìjẹ̀bù wọ́n fẹ́ máa hunt mi pé ẹ̀ ń sìn ìyẹ̀bù dẹ̀ ti wọlé ṣé wọ́n fẹ́ wọ ní nǹkan kan ni òòrówó òtún fún ẹ nìkan wọ́n ti ń gàn mí ni o mo jáde níbàá mo dẹ̀ ṣàlàyé mi ti ṣàlàyé gan tán tó ti má ṣàlàyé tó ń sìn ó máa tún àfẹ́ jẹ lòmíì tó má dẹ̀ ń sọ̀rọ̀ sí wọn máa ní ọtọ́ bọ́lá ń bá yé wọn jẹ́ ní ìwọ̀n ibi náà bá jókòó mi jẹ́jẹ́ nítorí wá sọ fún mi kò tú ayé mi ṣe bìkọ́ tó bá jókòó tó bá hàn tì mí bá sọ pé bá sọ pé kò ṣe báyìí fún ṣe ṣe báyìí jọjọ sí o kò sí àwọn tó dẹ̀ wá ṣe fún sí kí náà ṣe fún ẹ ṣé wọ́n ti nà mí ni wọn ò tí wọn fún mi lówó àbí. you know when you now talking dey with mama rẹ̀ sí gẹ̀ẹ́sì and téèyàn bá jẹ́ ẹ̀sẹ̀ látòkèrè wá kàn wọ́n pé ṣe ó kéré mi ó lè má jẹ́ mi gan ló ń bá sọ̀rọ̀ tó bá jẹ́ mi gan ló tiẹ̀ ń bá mi I can put it away but tó bá pè mí tó gẹṣin wá sínú ilé mi àbí tó gajá wá bá mi nílé tí mo dẹ̀ kẹ́ṣin sílé tó wá ń sọ fún mi pé tó wá fẹ́ máa wá jest mi mú mi nínú ilé mi you know I will feel bad and I want to do something you understand. <sighs> <sighs> torí nígbà tí ẹnìkan wà tó ń fún ọ lábẹ́rẹ́ tó máa ń rèpù wọn dókítà tó máa ń rèpù wọn tó dẹ̀ pé ó dìdí lọ hospital criminal nìyẹn ó ní hospital nínú hospital ẹ̀yẹn kẹ̀lẹ́ dá máa bá wọn sùn á fún wọn ní abẹ́rẹ́ á dẹ̀ tún bá wọn sùn á rèpù wọn á ṣe oríṣiríṣi á máa mú lẹ́sìn ṣẹ́rú ẹni yẹn wọ́n bá fún lábẹ́rẹ́ kú kò ní inject anybody for anybody injectable kò ní ṣe anything tó bá wù wọ́n fún tó ń mí báyìí ó support ẹ̀ o bọ̀ bàbá ògèjà tá a rí báyìí tó yẹ pé wọ́n set up wọ́n ní àwọn ń bọ̀ o àárí ibi tí wọ́n ti bọ́ ọmọ yẹn sùn nínú kámẹ́rà báyìí ọmọ yẹn kàn jókòó ni ẹni ó dẹ̀ jọjọ́ ń sọ̀rọ̀ àárí títí dè ní ipe ń bọ́ fíngà ẹ̀ ó ń fíngà yéyẹ àárí ti dókítà ti tó ń ọ̀nà ìjọba tó ń báyàn sùn ṣe é rí pé mo dá sí gbà yẹn mi ì dá sí kámọ́bà ni wọ́n ṣe ti cloud ṣé ti yé mi ì dá sí kí ṣe gbogbo nǹkan ni máa ń dá sí bí wọ́n wá gbé fáwọn kan bírú àwọn tó jẹ́ blọ́gà wọn tó jẹ́ ìjẹ̀búkà pọ̀ sí náà majority àwọn tó máa ń gbé kiri yẹn fún irú kudi ẹ lọ wò dáadáa ìjẹ̀bú ni àdùnní the talk show ìjẹ̀bú ni tí ò bá ti ń ṣe ìjẹ̀bú ẹ lọ wò wọ́n dáadáa á jẹ́ ìbàdàn àbíkẹ́ ìjẹ̀bú ni ẹ lọ wo inú fracas wọ̀nyẹn náà gbogbo wọn they are all trained from fracas o although àdùnní yẹn ò trained from fracas but they are go and check it from their from anybody tó ń bá boost wọn tó bá ti jẹ́ tó bá wá láti ìjẹ̀bú tó bá tó bá jẹ́ kí àkáǹtì ẹ nísìn wọ́n lè disable ẹ̀ tó bá rí èèyàn lénìí bí oṣù mẹ́fà ó tún lè má rí èèyàn kankan wọ́n ń disable ẹ̀ ni kì í ṣe pé bóyá nǹkan kan àwọn èèyàn tó máa wọ́n ń disable ẹ̀ ni you understand me so they are using ìjẹ̀bú carcass to do some things you understand what I mean They are using Jebu Kakos to do some things. When I'm talking about Jebu it don't mean that all the Jebus, even àwọn tó ń jà fún yẹn gan kì í ṣe pé wọ́n tún like wọn gan wọ́n kàn fẹ́ break some record nìkan kan máa bẹ̀rẹ̀ pé we have power we can do it and then we done it. It's not that they care for people or they care for anybody. And anybody tó bá ti ń sin de kakos tó máa ń lo travel ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ also you don't mean yẹn mi pé you don't want to carry the whole country together they are not together okay ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ lérí àgbẹ̀ yẹn i don't want to tẹ́ bá lọ wo fídíò yẹn kò síbì kan níbì kan jòjò báyìí tá a rí ibi tó ti ń bọ́ ọmọ yẹn sùn ọmọ yẹn kẹ̀dẹ̀ rí wọ́n ní pé minor ni bó ti bá sùn tẹ́lẹ̀ rí evidence ààrí o wọ́n sọ pé wọ́n ní pé ni o nítorí wọ́n sọ pé táàrí evidence ẹ̀ ni wọ́n ṣe tòdórí jẹ́ẹ̀lì bàbá ìjẹ̀ṣà ní yí ẹ̀ o àwọn tá a rí tó ṣe gbangba kedere báyìí àwọn Ìyábọ̀ Òjó jáde wọ́n ń dìfẹ́ǹdẹ̀ o a ní kí ọmọbìnrin yẹn ń sìn kó jáde kó address gbogbo wa kó ṣe DNA test àwọn Ìyábọ̀ Òjó àti tóun òní tóun àdó ọ̀nàjọ́bí gbogbo wọ́n ń dìfẹ́ǹdẹ̀ o because there is a kakọ there is something they don't want you to understand there is the truth that they want to cover they want to bury so if the people are playing such game Definitely, they don't like you. They don't like the system. They don't like anybody. Kò tiẹ̀ sí pé wọ́n like power. Wọ́n kàn fẹ́ want to do anything rubbish in the system. Wọ́n fẹ́ máa bà system jẹ́. Tó má dẹ̀ bà system jẹ́. If the citizen destroy the system, they blame the rulers. All the system, the people, if they are destroying the system, they blame the ruler for whatever the system, I mean, the citizen offense that citizens commit at times and that's why we are calling your attention bàbá ìjẹ̀sà ni o ẹ jẹ́ bá wa ṣàánú fún mi there is a politics three things tí mo mọ̀ quite alright three things tí mo mọ̀ Wàsíù ló kọ́kọ́ ṣẹ̀ lẹ́yìn ìgbà náà ó sọ̀rọ̀ onírìṣà fún El Salvador lọ́jọ́ tó ti bú àṣírí ẹ̀ síta yìí ẹlẹ́ẹ̀kẹta náà ni kó dẹ̀ máa ń sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì kọjá yẹn ìjọba tó lọ yẹn ó sọ̀rọ̀ wọn bad kì í ṣe pé ó sọ bad wọn san sálárì fún àwọn ọlọ́pàá ẹ̀mọ owó ìṣe kọ́mẹ́ndìà àwọn sálárì tọ́lọ́pàá kó fi tún ṣe dírámà kó máa ṣe oríṣiríṣi nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ kó ba lè ṣe ti understand èmi dẹ̀ mọ̀ pé during that time yẹn gbogbo àwọn tó criticize nǹkan tí ò tí wọ́n tí wọ́n ṣe ní nàìjíríà tí ó dà <laughs> ìjọba tó lọ yẹn iṣẹ́ níbi yóò sọ tilẹ̀ haúsá o pọfẹsọ yẹmi <laughs> tí n bá rí wọn mo máa gbàgbé báyìí ọlọ́run dáríjì mi ò gbogbo mi ṣe rí nìyẹn o èmi à tí n bá rí wọn máa mẹ́sẹ̀ máa mérè ni kì í ṣe rọ everybody dey busy picking they don't do any job they just picking people if you talk like this ó tọ́ ni kì í ṣe rọ ẹ mọ journalist náà tó kú dànù ni nígbà yẹn ẹ mọ iye journalist tó kú dànù He say people cop they forget things easily even àwọn tó ń yín bàbá wọn lọ́rùn tó ń yín ìyá wọn lọ́rùn tí wọ́n gbé sátìmọ́ tó ń ṣe oríṣiríṣi fún lè sí mi lè gbàgbé ṣá mo máa ń gbàgbé nǹkan but me I can't forget that government anyway ẹ má bínú sa ẹjọ́ sá dáde ṣadé our president ẹjọ́ mo bẹ̀bẹ̀ fún ni o Ah, wọ́n ní ti bá rí kí n rán wọ́n máa rán ní èmi àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń láìkí irú style ìfìlà wọn yẹn ẹni tó bá ti dé ń gbà Awólọ́wọ̀ gbogbo orí Awólọ́wọ̀ mọ̀ mọ̀ tó yẹ pé sef àdàmú nílé bàbá ìlú Ògìdọ̀ wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe politics Awólọ́wọ̀ nígbà yẹn <laughs> nísìnyí tí n bá rí irú ìfìlà yẹn máa píkìlọ́s èmi mo mọ tó jù mí rí hmm. tó bá gbọ́ ẹni tó lòun ò pa òun jẹ́ bẹ́ẹ̀ no be small thing i see one bí wọ́n tún ṣe bí wọ́n tún ṣe wà lórí òye ńsìn àwọn kú wọn níbi ọ̀sẹ̀ tó kọjá wọ́n tún fẹ́ máa wá wá dédé jókòó báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa tọ̀ bẹ́ẹ̀ tẹ̀ wọ́n máa ní ìtí ìmọ̀rú ẹ̀ kí àwọn èèyàn tó ti lọ kó máa lísìn kó máa wà lórí Facebook kó máa sanwó kiri gbogbo owó táwọn méjì àtowó tó wà lọ́wọ́ wọ́n fi ń sponsor oríṣiríṣi nǹkan ní orí Facebook rẹ̀ anyway ẹ jọ sà wọ́n ṣe sọ̀rọ̀ nígbà yẹn náà pẹ̀lú àwọn ẹ̀sùn mẹ́ta ẹ̀ṣẹ̀ mẹ́ta tó ṣẹ̀ nìyẹn torí gbogbo nǹkan sì ń tẹ̀ mọ́ owó tẹ̀ mọ́ ṣe ẹ mọ̀ pé máa ń sọ tó bá ti lẹ́yìn lẹ́ ṣe nǹkan bá ní kì í ti ṣáájúwájú ló ṣe kì í tà wọ́n wọ́n máa ní kí ni kí ló gbà bọ́bẹ̀ kò sí problem but mo kàn fẹ́ ká understand ni pàmò ń sọ̀rọ̀ wá sí àtàwọn ọmọ ní tíátà ń ṣe ṣé gbogbo ojú àwọn ẹlẹ́ẹ̀ ti ń rí the theatre people also àwọn ọkùnrin yẹn mo ní please oh, if i'm talking about them oh, if you are not part of it i'm not talking to you oh. but all of <laughs> celebrity Nigeria celeb. <laughs> mm ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ kò ní bú ọba kù so bẹ́ẹ̀ mi ṣe rọra wà ẹ jẹ́ bá mi kí gbàjáni gbàjáni gbàjáni gbàjáni ah. <sighs> it is well. ǹjẹ́ mo lè ṣe kinní ní bíbá yìí ǹjẹ́ mo pé ẹ jẹ́ ń play kinní kan fún mi ìyẹn bí mo ṣe sọ nìyẹn ọ̀dàdì ẹ má bínú sá o our very president Kẹ́mi Ọlágùn ẹnìkan ní ha we run to ha so àwa tá a máa ràn nù pọ̀ nìyẹn. <laughs> Hmm. Eh. beautiful ẹ Hmm. Hmm. Hey, hmm. Joe. play ìkíní kan fún mi káàdẹ tó máa lọ sí to success eh we plenty o. <laughs> see those ah mm, mm ah my ah the day with me eh I no fit ah me lè ṣàlàyé tán hmm. ẹ jọ̀ọ́ tẹ bá ti ń wá síbí jẹ́ mẹ́pà pọ̀ ń sìn ẹ bá wa máa fi love àti like sí ṣé ti yé yín sórí platform yẹn bá a fi love and like sí ṣé ti yé yín bẹ́yẹn ẹ má dẹ̀ gbàgbé justice for Mohbad nítorí ọlọ́run fi wọ̀n mí lèmi sọ ọ́ ṣe ti yẹ email but sà ẹ tún jẹ́ kí ọmọ wùmí yẹn kó bá wa sọ̀rọ̀ sí public kọ́ lè bá wa ṣàlàyé ẹjọ́ nípa ọ̀rọ̀ Mohbad náà ọ̀rọ̀ Mohbad yẹn ó ti fa èmi ọ̀tá mi sìgò mi lè tọ́ yín jẹ ọ̀rọ̀ Mohbad yẹn àmì sí. erésì tó fi dùn mí ni pé bọ́n ṣe búlì mi bọ́n ṣe ṣe fún mi àwọn èèyàn tó máa rí ẹ tó ń fìyà jẹ wọn ní stand fún ẹ people use you in our country they dump anybody they that is tó bá ṣe dump ọ̀rọ̀ ọmọ yẹn dùn mí ó dùn mí I fẹ́ justice lórí ẹ hmm. ẹ ti gbọ́ ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà látorí wá sí tẹ́ bá wo gbogbo orí platform yẹn rí pé mo ti sunkún gan torí ọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn gba tó tún jáde nígbà yẹn tí kèsì ẹ̀ sì wà nínú court tí wọ́n ń release ẹ̀ tí mo sọ̀rọ̀ nígbà yẹn pé kí release ẹ̀ pé kèsì ẹ̀ pé é a billable offence pé is a billable offence wọ́n dẹ̀ release ẹ̀ kó tó tún wá padà rí pé wọ́n tún padà jẹ́lẹ̀ ńgbà yẹn ṣe ti yín mẹ́rin ìgbà tó jáde ọdún wọn máa ń sọ fún wọn náà ní má close mọ́ Bọ́lá o má close mọ́ Bọ́lá o ó ṣe wà yẹn o <laughs> a máa ní ó tiẹ̀ ní pásítọ̀ kan tó tiẹ̀ sọ pé ayé àwọn ọ̀rọ̀ oh mi ìfẹ́ sọ̀rọ̀ tí ò dáa ó láwọn kan tó sọ pé ayé àwọn ti bàjẹ́ pé by you kí ni mo sọ àwọn èèyàn ń sọ̀rọ̀ ń sìn lórí social media bó jẹ́ gbà ayé ìgbà yẹn sìn àti ẹ má jẹ́ aṣọ tìgbà yẹn mọ́ kò ṣeé fi wéra wọn tá a bá fi wéra wọn nǹkan máa bàjẹ́ lọ ọlọ́run ò ní jẹ́ arígbà burúkú yẹn mọ́ ní tó kù nísìnyí bí owó ọlọ́run á ṣe àwọn èèyàn kan má dẹ̀ pààyàn kí òkú má sùn mọ́ bó ṣe ń sùn bó ṣe máa dédé pààyàn káyọ̀ kan máa dédé ṣe bí ẹjú ti rẹ̀ yìí. ó jáde ó jáde wọ́n ní kó appreciate everybody ó appreciate everybody wọ́n máa ń ṣe ni wọ́n máa ní ah, so that wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo bọ́n ṣe ń ṣe yẹn wọ́n ní mọ̀ pé wọ́n fẹ́ kó wọn jìyà ni. Hmm. ìgbà tó jáde ẹni tó kàn dé ó lọ appreciate ẹ sábọ̀dù ló yẹ pé ẹni tó kàn dé tó wà nínú àwọn tó jẹ́ kó lọ ẹ̀wọ̀n nígbà tó máa ṣe word of appreciation ó appreciate yes about. I smile because àwọn tó lo Esabod àwọn náà ló máa ní kó ṣe àwọn tó wà ní ọ̀rọ̀ ẹ̀ tó lẹ̀ ń lò àwọn náà ló máa ní kó ṣe ẹ̀ wá padà wọn lọ jẹ́lẹ̀. ọdún o it's good bí tó bá ṣe nǹkan gbogbo àwọn fídíò tá a rí gbà yẹn fídíò ti parí ibi tọ́mọ yẹn fi jókòó nìkan tó ní òun bọ̀ o bí ipò ti ọmọ mọ́lé bí pé princess àti máa gbé ọkùnrin obìnrin fún bàbá ìjẹ̀ṣà bó bá jẹ́ ká tún wò bá máa ń gbé obìnrin fún bàbá ìjẹ̀ṣà ṣé ti yé mẹ́rin ó tì wọ́n mọ́lé ó dẹ̀ ló ń bọ̀ àbá wọn àrí wọn báyìí wọ́n ní kámẹ́rà wọn àbẹ kámẹ́rà kan ni wọ́n ṣó níbi tó ti ṣó wọn bí tó ti jókòó lásán àbá wọn bí tó ti tó ti ń fọwọ́ kàn báyìí ó kàn gbà pé àkíní ah, kan ó máa ṣeré bákan àárí ibi tó ti sùn lé lórí àárí ibi tó ti bá sùn kámẹ́rà dẹ̀ wà mẹ́wọ́n dẹ̀ set kámẹ́rà. ìyí bẹ́ẹ̀ nítorí pé ó ti sọ̀rọ̀ tó fà á ń gbà yẹn náà ni pé lọ ọ̀rọ̀ tèmi sọ ń sìn ó lè má mọ nǹkan tó ń ṣe wá kàn máa ìmájì pé òun ò ṣe òun ò ṣe báyìí nìkan kiri kan kò ní ó lè má mọ ó lè ti gbàgbé mo ti gbàgbé. Hmm infact, fact ngbà yẹn gan kó tún lọ sọ́dọ̀ onírìṣà a tún máa bẹ onírìṣà bíi pé kán má jí ilẹ̀ ó mọ nǹkan ọlọ́run jẹ́ o má jẹ́ ń fara ti ẹni tó fẹ́ tó fẹ́ báyé mi jẹ́ o ẹni tó bá fẹ́ báyé mi jẹ́ má jẹ́ kí n fẹ́ràn ẹ̀yọ́ ìfẹ́ ìkó lọ́kàn mi ngbà yẹn máa rí ní ààfin a máa súnmọ́ kábíyèsí ó lọ bẹ kábíyèsí ó jókòó tì ngbà yẹn máa ní òkè. Hmm. but àwọn gẹ̀ẹ́sì yẹn anyway lórí kálukú bá ti ṣe ó máa gbàrà àdéhùn ẹ̀nà bàbà tì ẹjọ́ tẹ bá lè gbà wá dáríjì i will love it. àwọn èèyàn náà sọ pé mi ò jèrè kankan o wọ́n máa sọ bẹ́ẹ̀ wọ́n ní àárọ̀ tó bọ́lá o èrè owó ló jẹ wọn ò fún lọ́wọ́ kò sí nǹkan kan ó kàn ṣe lásán wọn ò tún fún crowd wọn tún fún lọ́dẹ̀nsì wọn tún ba platform ẹ̀ jẹ́ mi ò ní jìyà o èsì ní jìyà gbé o ẹ má gbàgbé o èmi náà ní di justice gbogbo nǹkan táwọn olórin ṣe fún mi táwọn celebrity nǹkan ṣe fún mi I need justice also President Bola Ahmed Tinubu I need justice téèyàn bá gba ilẹ̀ lọ́wọ́ mi pẹ̀lú ìyà tó ń tún fi jẹ mí fọ̀ fún tó ń bá san three hundred billion kò kọjá yìí o fún ìyà tó ń fi jẹ ọmọ mi tó ń tún pa bàbá ọmọ mi ẹ̀mí ìjọsìn ṣẹ́rí gbogbo àwọn tó kù yẹn torí wọn ò fẹ́ káṣírí wọn tú ṣùgbọ́n àwọn kan ṣe tó ṣe tọ̀dọ̀ mímọ́ sọ pé kò sẹ́ni tó lè máa wọn gbogbo owó tó ń dá fọmọ yẹn wọ́n kàn fẹ́ kán gba owó kán gbàgbé gbogbo sin justice for me too mo ti ń sọ̀rọ̀ mi by five years ẹ̀dẹ̀ ti rí pé oníkàlùkù dẹ̀ ti ń tú àṣírí gbogbo àwọn ọmọ celebrate pé wọ́n ń ṣaṣẹ́wó àkúrọ́ wọ́n ń bàlújẹ́ àkúrọ́ tẹ bá lọ wò mí nínú wọn there was a time tó ń mú àwọn ọmọ celebrity méjì kan ní nàìjíríà ni wọ́n ń jalè kì í ṣe rọ́ ó ní kọ́kọ́rọ́ ó máa lọ sílẹ̀kùn ní ọmọlé ó dẹ̀ ń ṣe fíìmù bí ń ṣe fíìmù ẹ̀yọ̀kan ló ti ṣe á lọ sí gbogbo àwọn GRA àwọn àdúgbò tó lówó wọ̀nyẹn ó ní master keys lọ́wọ́ ta ló máa ṣe á ti fẹ́ olè á kàn wípé jẹ́ kí n lọ darapọ̀ mọ́ àwọn eléyìí ẹlòmíì gangan original ọkọ tó fẹ́ ìṣe foster ẹlòmíì original ọkọ tó fẹ́ ó lè ní ẹ wo story tí wọ́n sọ nípa mo fẹ́ ṣe story yẹn lọ́tọ̀ a lọ sílẹ̀kùn lólé nínú tàbá dẹ̀ sọ̀rọ̀ Auto-Bola hate wọn ni ṣé tí n bá hate wọn èyí tó ń ṣe fèmí ńkọ́ tó ń ṣe fún mi kòrókòrò ẹ jọ sáà president ẹ jẹ́ ká break genes of covenant ìlú kan ló ti wá àdúgbò kan ló ti wá ilé kan ló ti wá ọmọ ìjẹ̀bú ni ọmọ kìnnì kan ni ẹ jẹ́ break ẹ̀ covenant àmì ìdájì ẹ jẹ́ break ẹ̀ sọnù ẹ jẹ́ kíkiri yẹn kó bàjẹ́ káwọn èèyàn máa bìlí pé ibì kan ló ti wá tó bá ti wá láti ibì kan gbúdọ̀ jẹ̀yà ibì kan gbúdọ̀ yìí nǹkan báyìí ló gbúdọ̀ ẹ ti ń sàn ẹ jẹ́ break ẹ̀ sọnù because àmẹ́ni tó lè kàn lọ́la it's not a good thing any country tó bá ti ń pray tó bá ti ń ṣe traveling wọn kì í sẹ́tù àjàkú ní tàgbárin téyàn ò bá tiẹ̀ ṣe mọ́ téyàn bá tó stage kan fèsì ẹni téyàn bá tó stage kan ó lè sọ pé kí àwọn fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe pé kiri kan tó ń sàn bẹ́ẹ̀ yẹn kéèyàn kan ṣe dáadáa torí pé kò ń ṣe ìlú ẹ̀ you have to rubbish him ọ̀rọ̀ tá a ti sọ lórí Facebook mi ọ̀rọ̀ tẹ́mi Bọ́lá ti sọ ṣé mo mo qualify fún award èmi nìkan mo ṣe no to terrorist no to killing a lot of people mo sọ fún ọmọ Mohbad nìyẹn tó bá yẹ pé ó wà láyé tèmi gbọ́ pé ó ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá a máa lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè a máa ọlọ́run máa lo ẹnu mi láti gbálẹ̀ àwọn tó rí nígbà tó ń ké tí wọn ò gbálẹ̀ ń sin àwọn ló rùn náírà díẹ̀ tó ń bá gbowó sí náà máa fẹ́ jẹ nínú owó ẹ̀ náà fẹ́ pin owó ẹ̀ dání bye for now let us say no to bad thing ẹ jọ sá justice for èmi náà o justice for me ọmọ mi lọmọ kékeré lọ́wọ́ mú mú bọ́ mi ṣẹ́rí tó bá jẹ́ pé wọ́n kàn jí owó mi tó ń fi mí sílẹ̀ tó bá jẹ́ pé wọ́n kàn ṣèkà yẹn tó kàn fi mí lẹ̀ láti jọ yẹn kọ́kàn gbójú wọ́n tó máa máa ṣèkà yẹn lọ wọ́n tó máa nawọ́ sí lóyìnbó nawọ́ nawọ́ agbára tọ́jú ọmọ ọmọ mi eighteen years yẹn ó ti wà ní six years ló wà nígbà tọ́rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ for twelve years kéèyàn tó méje èèyàn for donkey years tí ìmọ̀ jẹ́ pé bóyá mo strong ọlọ́run wà pẹ̀lú mi gidi àtọmọ yẹn níbo làbá wà lónìí àti sọ́rí ní tẹ́ máa fi mọ̀ pé gbogbo nǹkan ṣe fún Mohbad yẹn mo ti sọ mo ní wọ́n ròyìn wá sínú ilé mi kó wá fi oògùn sóúnjẹ ọmọ yẹn kà á rìkọ́dù ẹ̀ bá gbèdé station wọ́n kọ gbogbo statement wọ́n kọ gbogbo nǹkan tá a kọ báyìí wọ́n dẹ̀ kọ sílẹ̀ pé tí mi nìkan kọ́ ló máa gbélé yìí a dẹ̀ dé station báyìí wọ́n dẹ̀ ya gbogbo ẹ̀sọ́nù ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ tá a dé station báyìí lots of people dẹ̀ wá síbẹ̀ kò pé ten minutes gbogbo àwọn ọlọ́pàá power bike ńlá dẹ̀ ya bo station níṣẹ́rí mo ti fi picture ọlọ́pàá yẹn wọ̀n lórí bí àwọn èèyàn lè máa ní mò this thing is is a big is a big is a big criminal attitude ni activities ni à ń gbogbo wọn kò sí kọ̀ọ̀kan tó jẹ́ pé máa sọ pé mo jí olówó ni àwọn ló jà mí lólè àwọn ló ṣe ìkà fún mi wọ́n tún máa tẹ̀lé ekiri wọ́n tún máa ṣe pé kò sẹ́ni bọ̀ tó máa gbà wọ́n torí pé tó máa ti ṣe tán wọ́n á sá lọ bá àwọn ọkọ̀ that's not the how to build country mo tún wá kúrò nígbà tí mo ti lọ sọ́dọ̀ gbogbo ọlọ́pàá káàkiri tí wọ́n dá mi lóhùn tí wọ́n jẹ́ kán dá mi kí n ṣe pé wọ́n fẹ́ dáhùn wọ́n jẹ́ kán dá mi lóhùn ẹnìkan tó fún mi lọ́dọ̀ pàǹjẹ́ wípé wọ́n máa máa sínú ilé wọ́n máa ṣe oríṣiríṣi fẹ́ pé so ìyẹn bó ṣe jẹ́ ìyẹn bó ṣe jẹ́. All right, let me be going, child. Thank you. Bye for now.